بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tẹ́tí ń pẹ̀lú wa látijọ́ mẹ́ta nípa tafsira Quran tanselédè French èdè faransé èyí tí à ń sọmaráìzì rẹ̀ ní èdè abínibíni àtúndá ọpẹ́ fún ọlọ́run ọba yìí tó jẹ́ kí a tún pàdé lọ́jọ́ òní ọjọ́ sátidé láti tún gbìyànjú nípa àwọn ayakọ̀ anikerim àfiyèrà wa yìí pé àníṣe alukurani kerim ó wà fún gbogbo ìgbà ni o gbogbo ìgbà ni kurani wà fún àsìkò tá a wà lónìí àsìkò science technology gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lóde òní yìí ọlọ́run sọ fún anabi wa muhammad ó ní máa faratna fi kitabi mi ṣe kò sí ohun tí ń ṣẹlẹ̀ lóde òní tọ́lọ́wọ̀n mẹ́nuba náà quran ìdí èyí quran wà fún àsìkò tá a wà náà lọ́lọ́run fi ní kò sẹ́ni tó lè gbọ́ àyà quran yé ọlọ́run ọba ló sọ alukuran yẹn kalẹ̀ àwọn àyà míì tí ọba ti wà fásìkò tá a ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à gbọ́ yé àmọ́ tó bá ti wà nú àsìkò tá a wà a máa fi àsìkò yìí fi tó àyà Quran láti fi yé àwọn èèyàn pé ọ̀rọ̀ ọlọ́run ọba ní í ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa kan ìfẹ́nu àti nǹkan míì tí ń wà lérí ọkàn a máa tú àwọn àyà yìí láti fi satisfy wa ara wa a wa máa dá fitinẹ kalẹ̀ ọlọ́run ni kò sẹ́ni tó lè tó àyà rẹ̀ tí kì í bá ṣe òun ọlọ́run ọba a parí Suratu Toha Suratu Toha tó parí yìí a sọ history nípa Suratu Toha gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú súra yìí ìṣòro láàrin Firaun àtànẹ́bì Musa àwa bẹ̀rẹ̀ lónìí a tún Suratul Anbiya ìtumọ̀ rẹ̀ ni pé súrátù àwọn ànẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ànẹ́bí ọ̀rọ̀ wọn gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn lóríṣiríṣi èyí tó sàmọ́dí tọ́lọ́run gbé yẹn rí èyí táwọn yẹn dá láàmú gbogbo ànẹ́bí lóríṣiríṣi ọlọ́run mẹ́nu bà ọ̀pọ̀lọpọ̀ wọn nínú suratul anbiya yìí ọlọ́run wá bẹ̀rẹ̀ rẹ̀ ó ní ìtàràbà ti sà ó ní àsìkò ti tó àsìkò ó ní ọjọ́ gbèndé alikiyoma ti tó ọlọ́run sọ fún ànẹ́bí wa muhammad ó nígbà tó kù tí ayé ó ti parẹ́ èyí tó kù níwọ̀nba kò tóun tí a ti lò darí tí wọ́n ti lò nínú ìgbésí ayé ọlọ́run sí àwọn àpẹẹrẹ oríṣiríṣi àwọn àmì tí ó ṣẹlẹ̀ táyé ọba parẹ́ gẹ́gẹ́ bí iwájú ànábì Muhammad òṣùpá dá sí méjì ọlá gẹ́gẹ́ bí oríṣiríṣi ohun tí ń ṣẹlẹ̀ lóde òní tí à ń rí inú àyà yìí àwa bá àyà yìí lọ abadé bíi pé Umar tí gbogbo èèyàn mọ̀ gẹ́gẹ́ bí èèyàn líle inú kàlífà ànábì Muhammad àsìkò tí wọ́n sọ àyà yìí kalẹ̀ ní àsìkò tí Umar gba ẹ̀sìn Islam nígbà tí ó gbọ́ pé àbúrò rẹ̀ lóbìnrin ó gba islam pẹ̀lú ọkọ rẹ̀ ó ń wá láti pa Rasulullah Mustapha ó wá lọ ilé àbúrò rẹ̀ yìí ó wá gbọ́ tó wọn àti ọkọ rẹ̀ ń ka Quran túra òní wọn ka hamim tanzilu minar rahmanir rahim nígbà tó bẹ̀rẹ̀ sí mọ gbáyà yìí ó wú ọ̀la gbogbo ọ̀rọ̀ ọbẹ̀ wú ọ̀la ó wá ní wíwò o ibi tó ń gbé parí ìgbésí ayé rẹ̀ kó na kúfù wàsílọ̀ islam tó wàá gba kẹ́límà ó ní ashadu alla ilaha illallah wa anna muhammad rasulullah ní èyí suratul anbiya ibi tí a bá dé lónìí nìyẹn a sì tọ́ fi àpẹẹrẹ quran àfiwé bíbélì èyí tá a fi yọ pé ọ̀rọ̀ wọn ò jọra wọn o lákọ̀ọ́kọ́ náà bíbélì ìsáyà nẹ́bí Ìsá tá à ń pè ní Jésù wọ́n tẹ bíbélì yìí kì í ṣe lẹ́jọ́ ayé rẹ̀ kọ́ mọ́ ń parí lẹ́yìn ogójì ọdún tó yí jésù kúrò láyé ni wọ́n tẹ bíbélì nígbà tí wọ́n ti fi mọ́ ọ lọ́ọ́ fi kó o jọ èyí wáyé lọ́gọ́rùn mẹ́ta ọdún sẹ́yìn wọ́n wá mú àádọ́ta evangile níbẹ̀ nígbà ní wọ́n wá gba mẹ́rin lásán láyé evangile èyí tí wọ́n mọ̀ sí ti Luke ti Jean ti Matthew àwọn evangile mẹ́rẹ̀ẹ̀rin yìí Matthew Luke Jean Eh, mark ibi tí wọ́n gbé fọ́ sí ni wọ́n láwọn gba ìyókù láyé wọn bá ń tí tafsir wa tòní ta ṣe léde faransé tó gbé jáde èyí tí a sọ tó ṣe déédé àtọ̀dọ̀ ọlọ́run èyí tó kù káàtó àìmọ̀ṣe wa ní kọ́lọ́mù fi ẹ̀sìn rẹ̀ yé wa azza wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh.